يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará ilé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almoflehun èyí tí ilé ẹ̀kọ́ moflehun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó so onígbọ̀wọ́ ètò nínú àwọn òbí àti àwọn mùsùlùmí tí wọ́n ń dá sí ọlọ́run kó bá ní san wọ́n lẹ́san rẹ̀ kọ́gbà Ramadan fourteen forty one yìí kọ́gbà níjọsìn kọ́mọ̀sílẹ̀ ọ̀kan tó kù tá a ṣe ní ayé kọ́jẹ́ kájọ jèrè láyé inú sàárè àtijọ́ gbèndé alkiyama ọ̀la aláhùlà wà láàkú wátà ìlàbí láìlà àlejòlá ọdún ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulrahman ayandeji tí yóò kà fún wa bismillah. أعوذ بالله من والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní albarka ẹ jẹ́ ká gbọ́ kíkà hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa abdullah abdulkadir bismillah. قال رسول الله صلى الله عليه وسلم الكلمة الطيبة صدقة رواه البخاري ومسلم Translation The Prophet of Allah, peace be upon him, said, Utterance of a good word is charity, sadaqah. Lessons from the hadith. One, It is that sadaqah comes in different ways. Two, Utterance of good words is regarded as sadaqah in Islam. Three, One should avoid evil thoughts. Ọlọ́run bá ní fún gbogbo àwọn ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ kò jẹ́ káwọn òbí wọn kò jẹ́ kán jèrè wọn. Ẹ̀yẹ́ rúfin Ọlọ́run eléyìí ni episode 3 nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí à ń bá bọ̀ Mọ̀hárọ̀ Bátùlì Islam lèlè fàkìrì bí ẹ̀sìn ìsìláàmù bó ṣe gbógun ti kí ó sì ọmọ ṣẹ̀mí láwùjọ bí ẹ̀sìn ìsìláàmù ò ṣe wà synonymous pẹ̀lú poverty òun ni àlàyé tí à ń ṣe é bọ̀ àti wá débi tá à ń lọ báyìí lẹ́yìn ìgbà tá a ṣàlàyé ní ti ń jẹ́ òṣì aburú tí òṣì tó máa ń mú wá lórí ẹ̀sìn lórí àwùjọ lórí ẹbí a tún ṣàlàyé àwọn nǹkan díẹ̀ nínú tó lè fa òṣì àwa fẹ́ bẹ̀rẹ̀ ibi tá à ń lọ báyìí àwọn ọ̀nà wo ni ìsìláàmù lọ́wọ́ á gbà láti wá gbógun ti òṣì tá a fi ní máa rò wípé n ti ń jẹ́ ìsìláàmù lòṣì mùsùlùmí ọ gbọ́dọ̀ máa wọṣọ tó dọ̀tí ni mùsùlùmí irun ẹ̀ gbọ́dọ̀ ta kókó kódà tó bá nírun gbọ̀ngàn kí irun gbọ̀ngàn rẹ̀ ó ta kókó rárá n ti ń jẹ́ ìsìláàmù kọ́hún bí kò ṣe pé ìsìláàmù gangan àní ńlọ́wọ́ gbógun ti òṣì mo ti ṣàlàyé fún wa nínú àwọn ẹ́písọ́dì tó kọjá pé ànábì wa sallallahu alaihi wasallam òun fúnra rẹ̀ gangan odidi òjíṣẹ́ ọlọ́run oríṣiríṣi àwọn àdúà òun làwọn àáfàá gbà wá tànàbì máa ń níwọ ọlọ́run fẹ́ ìní àwùzùbí kàmínà lùkúfúrì wàlúfákìrì ìwọ ọlọ́run mo fi ọ́ wá sọ kúrò níbi kí n kọ́ tiẹ̀ àti òsì tọ́ba já sí pé ń tọ́ dáa lòsì ni ànábì òní máa fọ ọlọ́run wá sọ kúrò níbẹ̀ kódà nínú àdíìsì ìyàwó ànábì sallallahu alaihi wasallam tí í ṣe ìyá wa Aisha kọ́lọ́n kó bá ní yọ́nú sí wọn tádì ìsìn yẹn wà nù Bukhari àti Muslim wọn ládùúgbò àtẹlẹyìn àdébíyàn ní Allahumma inni a'udhu bika minal kasal walharam walmasam ànábì sáàmù ń kà á lọ yẹ́wà débi wà fitinatìlì gínà wà a'udhu bika mí ń ṣárì fitinatìlì fàkìrì ànábì òní wọ ọlọ́run mo fi ọ́ wà sọ níbi ṣárì ṣárì aburú fitinatìlì fàkìrì àdánwò tí ń bẹ́ẹ̀ bí òsì ẹwà nábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó fi nǹkan méjì ròyìn òsì ṣarú àṣẹ alifakuru ṣarún sẹ́ẹ̀rí kó sí ọmọ tààyàn aburú ni ànábì tó ní fitna àṣẹ alifakuru fitna tún kó sí ọwọ́ àfúnyàn àdánwò ni kọ́lọ́nkọ́ba ní káòsì kú olórílẹ̀ àgbáńlá ayé jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ ìyẹn islam ṣe rò wípé ntọ́jẹ́ aburú yìí tọ́jẹ́ fitina yìí ó yẹ ká wá wò pé ọ̀nà wo ni Islam wá láti wá gbógun ti òṣì ńlá ń rọ kálukú wa ká farabalẹ̀ níbi tá a dé yìí àǹfààní alákọ̀ọ́kọ́ Islam kọ́kọ́ fẹ́ kí gbogbo ayé ọ mọ̀ nípa wípé kí ni o bí anna rizikọ mina lọ ìtààlà kéèyàn ò ní arísìkì lọ́wọ́ kéèyàn ò lówó lọ ọ̀dọ̀ ọlọ́run ni o ọ̀dọ̀ ọlọ́run ló ti máa ń wá àṣẹ nínú Islam bá tó sọ wípé òsì ọ̀dà ìtumọ̀ ẹ̀kọ́ ni ká lọ máa gbé èèyàn bí àwọn kidnappers bá ṣe ń gbé àwọn ọmọ gbowó tí wọ́n ń gbé àgbàlagbà gbowó ká lọ máa pààyàn òun kọ́ ní ọ̀sọ̀ wádò lówó ká lọ máa rọ́ọ̀bù ká máa jalè òun kọ́ ní ọ̀sọ̀ wádò lówó a kò mọ̀ wípé gbogbo ayé ò lè jó lówó ṣùgbọ́n tá à ń sọ ni pé afrégli ìsẹ̀mí ayé ọ̀rọ̀rùn níbi tán bá ti ń lo Islam tá a bá ti kọ́kọ́ lọ gbàná pé Ọlọ́run lọba tí máa ń rọ́ọ̀yàn lọ́rọ̀ ọlọ́run lọ́ba tí máa bẹ́gi ọ̀la fún yàn ìyàn ọkọ̀ jẹ́ ká mọ̀ wípé òsì èsè ń tọ́ da tọ́lọ́run bá wá ní kó sí ọ̀wà lọ́dọ̀ wa àwa ní yọnu sí a máa ṣe ìgbìyànjú lọ́nà halal tó sì ó fi kúrò ní àwùjọ wa àáfàá ní ẹja wo àyà kùránì kan àbí méjì nínú sọ́rọ́tù zariyat quran chapter fifty one ọlọ́run ní inna Allahu huwa razzaqu bulkuwati limati dájúdájú ọlọ́run ọba wa lọ́ba tí máa ń rọ èèyàn lọ́rọ̀ òun lọ́ba tí máa ń ṣètò jẹ́ ẹ̀mú torí pálágbára òun lọ́lọ́run ọba wa tá a bá tún wá wò ó nínú àyà míì ọlọ́run ọba àlékè ọlá ó ń jẹ́ kó máa yé wa pé wàmọ́ mi ń dá bàtí arúbì ilá alàlọ́ ìrìsùkùà gbogbo àwa tá a jẹ́ ẹ̀dá ọlọ́run tá à ń bẹ lórí ilẹ̀ èèyàn inú wa ẹyẹ inú wa ẹja inú wa ẹranko inú wa ejò inú gbogbo ẹ̀dá ọlọ́run tí ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ní ìjẹ́ ẹ̀mú wa ọ̀dọ̀ wọn ọlọ́run ló wà á kò jẹ́ kó yé àwọn èèyàn báyẹn pé n ti ń jẹ́ ìjẹ́ ẹ̀mú ọ̀dọ̀ ọlọ́run ló wà tó kọ̀ di dídùn sọ́dọ̀ wa á dúpẹ́ fọlọ́run tó bá kọ̀ di àìdá sọ́dọ̀ wa á ṣe sùúrù nínú hadith àfáàwá suhaib arúmi èyí tí mọ́mù muslim tí wọ́n gbà wá kọ́lọ́nkọ́ bá ní kẹ́ wọn wọn wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ajaban lè amúrí lè mọ̀ọ́mì ẹ̀ ráwọn mọ̀ọ́mìnì àwọn mùsùlùmí òdodo ọ̀rọ̀ wọn máa ń ṣe é mà ọ máa ń jọ mí lójú kí ló fà iná amúrọ̀ wúkú gbogbo ń tọ́ bá jọ málàmọ́ rí oore náà ni máa jáde ń bẹ̀ kalẹ̀ ahadin ìlà lè kò sẹ́ni tírú eléyìí ò lè ṣẹlẹ̀ sí àfẹ́tọ́ bá gbọ́ lọ́n gbọ́ ànábì ní in asọ́ba tí ó sàrọ̀ ṣàkàrọ̀ fàkàánà kọ́rọ̀ ńlá ẹ̀ẹ́dẹ́ tó bá jẹ́ mùmí ní òdodo tí ọlọ́run bá ṣe arísìkì fún ìjẹ́ ẹ̀mú rẹ̀ rọrùn oore dọ́dọ̀ rẹ̀ ṣàkàrà yóò dúpẹ́ fọlọ́run ni kò ní já pé yọ̀ọ́ máa mutí kò ní já sí pé yọ̀ọ́ lọ́ máa ṣèṣìnà kò ní já sí pé yọ̀ọ́ máa bùgá yọ̀ọ́ máa dúpẹ́ fọlọ́run ni fàkàánà kọ́rọ̀ ńlá oore náà ni ọjà sí fún wàyín àsọ́ọ́bá tí ò dọ̀rọ̀ sọ́barọ̀ fàkánà kọ́ ìrọ̀lá bákan náà tí ìnira bá ṣẹlẹ̀ sí taburú bá ṣẹlẹ̀ sí yóò tó ṣe sùúrù náà ni oore náà ni ó sì já sí níwájú ọlọ́run ọba àlékè ọlá kí la fẹ́ lò níbi eléyìí gbogbo ayé ò lè jẹ́ mẹlọ́níà gbogbo ayé ò sì lè jẹ́ bilọ́níà kákọ́ gbà wípé ọlọ́run ló máa ń kádàrá arísìkí ṣùgbọ́n àwa náà gbọ́dọ̀ ya ọ̀lẹ ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ àǹfààní ẹlẹ́kejì nínú tí Islam fi gbógun ti òsì òun ni bí islam ṣe ní alistair adabi lai minal fakri ká máa fọ ọlọ́run wá sọ kúrò níbi òsì àfàmà bẹ lọ́hùn ìwọ ọlọ́run o làmì níbi òsì o a ti sọ díẹ̀ nú àwọn àdúà èyí tànà bí àsálàm tó máa ń ṣe bí aláwọ̀mọ̀ ìní àwùjọ bíkà minal kófúrí wàlífàkiri ẹni tó bá ti máa ń ṣe àwọn àdúkàrù àràárọ̀ eléyìí tán ni a máa ṣe a ti ríru àwọn àdúà yìí tá a máa fi wá ọlọ́run ní sọ̀kọ́ sọ wa níbi òsì àtàìní eléyìí jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì àfààní ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alahasu alala amel walkesbil halal nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí islam fi gbógun ti òṣì òun ni pé kálukú ò níṣẹ́ lọ́wọ́ kèwá ṣe pààkẹ́ níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ àlálì iṣẹ́ tí ò ní jẹ́ ká tún jìyà lọ́dọ̀ ọlọ́run ká mọ̀ torí pé asáàní ẹ̀yìn òsì ọ̀dá àwa náà fẹ́ dolówó lábàá lọ́ láàbà lọ máa sin ẹlẹ́dẹ̀ láàbà lọ máa ta ọtí láàbà lọ máa sin ajá láàbà máa sin aṣẹ́wó èyí ò tún jẹ́ ìyàmọ̀yà àwọn ajú ọlọ́run ni iṣẹ́ àlàálì agbọ́dọ̀ ní lọ́wọ́ ẹni tí ó ṣiṣẹ́ oṣù náà wa ẹni tí ó máa ṣiṣẹ́ ojúmọ́ ẹni tí ó máa rà tí ó máa tà mùsùlùmí ò gbọ́dọ̀ yá ọ̀lẹ ìyẹn la ṣe ń sọ fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí mùsùlùmí èsẹ̀ ẹni tí ó wà kàbì kan tí ó sọ wípé àwọn èèyàn máa mówó wá bá òun ṣẹ̀rí àfẹ́ ká ṣiṣẹ́ ara tí ó ṣe ká ó sì kú òǹlẹ̀ òun nìyẹn kẹ́nìkan wá sọ pé òun ń tòun o àwọn èèyàn máa wá fóun lówó ni torí pa àfáà lòun iṣẹ́ àfáà ní sí òun lọ ka gbogbo àdíìsì ànábì kò sí nínú iṣẹ́ àfáà kó jókòó kalẹ̀ kan wá máa fún lówó kí ni iṣẹ́ àfáà iṣẹ́ àfáà alákọ̀ọ́kọ́ ni kó máa kó àwọn èèyàn lẹ́sìn gbogbo ẹni tó bá ti dá àfáà teachers iṣẹ́ àáfàá làwa náà ń ṣe ara iṣẹ́ àáfàá nìkan máa ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn ara iṣẹ́ àáfàá ká máa fún àwọn èèyàn lójútùú ntọ́ bá dàrú nínú ọ̀rọ̀ ayé wọn wọ́n mọ̀ ṣàlàyé ntọ́ lọ ń sọ ntànàbí sọ iṣẹ́ àfà ọ̀rọ̀ ẹ̀sìn rújú ẹ ṣàlàyé iṣẹ́ àfà àwọn àkójọ tí máa wà ní òlu ẹ lọ opportunity èèyàn sọ̀rọ̀ ọlọ́run súná ọmọ wà ẹ sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn òde nìkáì wà ẹ sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn gbogbo ntọ́ bá ti jọ mọ́tọ́ ọlọ́run kẹ́ ẹ máa yanjú ẹ̀ àwọn àfà àtàn mẹ́sìn wọlé Yorùbá yìí iṣẹ́ tá a wọn lẹ́nu wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ o ọmọ àlùjánnà ẹ̀ jáde wá mélòó nú àáfà lọ ráyè kọ́ máa ń kéwú lónìí mélòó nú àáfà ló ń ṣe wáàsí káàkiri mélòó nú àáfà lọ já sí pé tọ́lọ́n tànàbí ló dúró tì iṣẹ́ àáfà òun kọ́ ni kọ́ máa jó oògùn káàkiri iṣẹ́ àáfà òun kọ́ ni kọ́ máa ṣe four one nine iṣẹ́ àáfà kọ́ ni kó jókòó kọ́ wa máa retí àwọn kan lọ àwọn kan lọ ṣiṣẹ́ òun ọ̀wà jókòó àwòsáàkù náà ìwọ́ ọmọ wa jẹ èrí ìdọ̀tí àwọn èèyàn ìtẹ́ èèyàn ń jẹun kìí ṣe tí islam fẹ́ rárá torí náà kálukú wa láàṣìṣẹ́ o ìwọ tó ọjọ́ pin náà ó dẹ́kọ̀ kalẹ̀ wọ́n dọ̀ ọdún omi iṣẹ́ kan tá ń sọ fún ọ pé ò lè wáṣẹ́ mi tá ń sọ fún ọ pé ò lè sọmọ ọ̀dọ̀ tá ń sọ fún ọ pé ò lè ṣalábàárù àwọn iṣẹ́ kan bẹ téèyàn ó ṣe temporarily ó ṣe fúngbà díẹ̀ ó lè jẹ́sẹ̀ ẹ̀gbin ṣùgbọ́n tíwọ náà bá ṣe ọlọ́run lè para ẹ̀ kò gbé ọ dìde tíwọ náà wàá di olówó ńlá torí náà mùsùlùmí èèmọ ya ọ̀lẹ tí ọmọ wa retí wípé ẹni tán bá mú wá òun ọ̀jẹ́ ọ̀gbọ́n tànàbí wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ ni nínú àdìsí alimẹ̀kọ̀dáàmù kọ́lọ̀ ń kó bá ní yọnu sí ó ní kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam anábì sọ wípé mà ákàlà ahadun ta'aman qattun khayran min an yakula min amali yadihi àṣekò sọ oúnjẹ kan téèyàn lè jẹ tó dá lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ àlàálì tó mọ́ parangandan tó tó kéèyàn máa jẹun nínú iṣẹ́ ọwọ́ rẹ ṣe ṣe ọwọ́ rẹ lọ ń ọmọ sọrọ ààrẹ dẹni tí ọmọ wá di oníbàárà ọmọ ààrẹ dẹni tí ọmọ pé ọba náà lórí jẹ ànábì wa ó ní tí mò ń sọ òye yín ni wà àwọn ànábì ọlọ́run gan ọ̀kan ní wọn ànábì wa dáúdà ànábì dáúdà ẹnjìníà ni òun ló máa ń díìlì pẹ̀lú irin iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ń jẹ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀daràn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tísà ni tó ń káwọn sàábé lẹ́kọ̀ọ́ ìmáàmù ni tó ń líìdì irun tó bá jẹ́ àwùjọ tó dáa ẹ̀yin tẹ́ ẹ já àfà àwa táwa náà jọmọ ilé kéwú ẹ̀ ń bá tilẹ̀ jẹ́ màámù Umaru bunu Khattab ó ń fún wọn ní sálárì torí pẹ́rù ìmáàmù tó ń kírun iṣẹ́ kan lòun náà ń ṣe ìmáàmù tó ń kírun yóò máa ṣàlàyé wáàsí fáwọn èèyàn lẹ́yìn ìran ìmáàmù tó ń kírun yóò máa káwọn èèyàn kéw ìmáàmù tó ń kírun yóò máa sọ̀rọ̀ lọ́n fáwọn obìnrin tí wọn ò fi ní ṣe kíni o tí wọn ò fi ní di ìdàkudà tó bá jẹ́ ìlú tó dáa kò sí ní tó burú kí màmú ọmọ gba sálárì iṣẹ́ ìmáà kírun fẹ́yàn ìmáà ṣe wáàsí fẹ́yàn ìmáà káwọn ọmọ ń ké o tó gba sálárì tíjọba ọba ti wá ṣe léyìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ń bẹ́ẹ̀ ní òòlù ẹ lè dá àfa àdùnkẹ́ àfa àgbàyìn àmọ̀ sọ sálárì yín ọlọ́run sẹ́yìn náà lẹ́sàn-án rẹ̀ ṣùgbọ́n kéèyàn wá sọ pé tó òun wà taṣọ kan mọ́jú àwọn èèyàn ọmọ wá wọṣẹ́ lọ́dọ̀ òun òun àmọ́ bá wọn bóun bá ṣe ń pa láǹgbà fún wọn lòun ọmọ lo ìfun kí ló kọ rẹ̀ jàmọ́ ká sọ ṣe kọ́mọ̀jà sí pé àràmù òun láàmọ̀ jẹ ìsìláàmù ní ká ṣiṣẹ́ o ní ìparí lábala ká ṣiṣẹ́ yìí anabi sallallahu alaihi wasallam nínú àdìsí àzùbẹ́rù bùnà làwàm ó ní là á ń yá kúdà àádùkún abiláwo kẹ́ni kọ̀ọ̀kan yín ó mú okun rẹ̀ fàyàtì àbí húsùmọ́tì làátọ̀ aláàbọ̀ àríyìn ọwọ́ àlọ́ ṣẹ́gi lóko ọwọ́ àdìgí ọwọ́ àgbẹ̀ igi rù orúgi ọwọ́ àlọ́ tàá fàyẹ̀bí àà ọwọ́ àlọ́ tagi yẹn fàyàkúfà lọ́wọ́ àwájà látara ìjẹ́ ẹ̀mú rẹ wá rọrùn ànábì ló fún ojú kọ́ ọmọ tọrọ lọ àtọ́ ú àwòmọ̀nàwò wọ́n fún ọ àbí wọ́n fún ọ ẹjẹ́ adúmbẹ̀ lónìí ẹjẹ́ àpàdé ní part four ilé ẹ̀kọ́ mọ̀fún náà ṣùgbọ́n onígbọ̀wé ètò ẹ̀rìfẹ́ pé wà zero eight zero five two six one five three zero títí òru ọ̀la ọmọ yahoo islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.